èmi ò ju bàbá tèmi lọ. ìbànújẹ́ ni láti máa bọ bàbá èèyàn kóra àbí àbí bàbá mi ẹ̀yìn bí bàbá mi léèrè pé ṣé wọ́n bọ bàbá tiẹ̀. àbá àwọn Ṣàngó Ọbàtálá ẹni wọ́n léèrè pé ṣé wọ́n bọ bàbá tiẹ̀ ìwọ bàtálá yìí tó bá wù ọkọ wa ṣe tọ́lọ ràn wa gẹ́gẹ́ bí bàbá ńlá wa ta ni wọ́n bọ̀ ta ni Ṣàngó bọ̀ ta ni wọ́n bọ̀ ẹni tó bá bọ̀ tó bá sìn òun náà ni ó tó sìn mo sì dúró lórí ọ̀rọ̀ náà títí láéláé wọ́n bá wù Yorùbá kó chéǹjì wọ́n bá wù kọ́ ọmọ bọ bàbá rẹ̀ kó o ní ju bàbá rẹ̀ lọ. mímí ó ju bàbá tèmi lọ́wọ́ èmi ó ju Odùduwà lọ èmi ó ju bàbá ńlá wa Ṣàngó lọ èmi ó ju Ògo lọ ó bá wá wù Ṣàngó kọ́ wá pa mí irú bàbá wo lọ́jẹ́ wọ́n náà lè ní kọ́ sọ fún Ṣàngó pé bàbá àtàlẹ́ bí Ṣàngó bá pa mí tó bá pa àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ èdè gbogbo yín ẹ dìnnà ìṣàkóso ìpèsè bàbá wa ìkànnì ọ́. Ṣàngó àgbọ́dọ̀ pa àwọn ọmọ rẹ̀ Ògún òsì gbọ́dọ̀ pa ata nínú. Ògún gbọ́dọ̀ máa ọ̀gá gbọ́dọ̀ rí àwọn ọmọ ẹ̀ kó sì máa sọ pé á ọmọ dáadáa á ọmọ tí ọmọ mi ṣe mú yẹn gbà ọmọ mi ti graduate ń sìn mo ti mú yẹn ọmọ mi gbọ́dọ̀ jù mí lọ ọmọ owó jù wá lọ. wọ́n tọ́ ọ̀bá ní ilẹ̀ wọ́n tọ́ ọ̀bá tọ́mọ rẹ ọ̀bá ní jùlọ òun náà tọ́mọ rẹ sábẹ́ bàbá rẹ kọ́ máa ṣẹlú ẹ̀ títí láíláí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo kí ẹ̀yin torí ṣàdá ẹ̀yin bàbá wa tẹ special mo ká àwọn orí adé bàbá olóògùn akérè gbọ́ pé àgbèrí ábíyèsí àgbèrí náà a ẹ ti fẹ́ máa lọ ní ṣé ti mọ́tò ju yín chieftaincy ministry of chieftaincy the eh, permanent secretary the director the uh, secretary gbogbo yín ni mo kí o láti di eh, ministry of chieftaincy affairs mo kí yín wọ̀ wọ̀ ẹ ṣé gan-an ni o ẹ kó àpọ́nlé wa ẹ ṣé ẹjọ́ ọmọ ìkẹ́tẹ̀wá mọ́lẹ̀ bíi ilẹ̀ ìfira mọ́ àgbàlógún ṣèrò náà pẹ̀lẹ́ o akínyó ọlọ́ba alé kábíyèsí àdátán akínyó pọ̀ àti aṣíwájú chíbi máa mú ilẹ̀ ìwó láti pàtàkì olódodo mo káwọn bàbá wa. àlééfà bàbá wa bá kí kọ́lọ́ǹfọ̀ ń tẹ́ bàbá bàbá wa mùkàdám àkìọ́lá àkìyí alága gbogbo ṣọ̀kan àkìyí aṣíwájú mùsùlùmí Ọ̀yọ́ state aṣíwájú mùsùlùmí ilẹ̀ wo akínyìnbó ń bọ̀ kó kú àfa àpáta ẹjọ́ ẹni bínú gbogbo mọ́ kò mọ́ pátápátá áà. Ah! Alwaziri gbogbo ilẹ̀ Yorùbá. Ah. The Grand Mufti gbogbo ilẹ̀ Yorùbá pátá gbogbo àwọn olórí látòrí olórí olóògùn gbogbo àwọn olórí pátá baálẹ̀ ah. ẹ wò ẹ ibi tí prof máa ń jókòó sí kò jẹ́ kí nígbà tó lórí bá ṣàṣọ pé ìbẹ̀jẹ̀ wọn ìbẹ̀jẹ̀ wọn dààmú ẹ bí ẹ no ìjẹ́ pè ní humility nìyẹn pé èèyàn èèyàn rẹ rẹ ńlẹ̀ tẹ bá sì ti rẹ tó rẹ rẹ ńlẹ̀ àmì ọlọ́run àmì ọlọ́run pátá ọlọ́run ló rẹ rẹ ńlẹ̀ jù kèé ní kí á pè ní bọ̀dá kèé ní kí á pè ní láǹtí kèé ní kí á pè ní bàbá bọ́ọ̀lù ẹsẹ̀ kan náà ọlọ́run ìwọ ọlọ́run àbígbà mo fẹ́ pè ní ṣé mo níbọ̀ ọ̀dọ̀ ọlọ́run àbí bàbá ọlọ́run ọlọ́run náà rẹ̀ rẹ̀ lẹ́yìn kábíyèsí olóògbé ẹ bá ti rí ìrẹ̀lẹ̀ àmọ́ kí ẹ̀yin káàánú ẹ má bínú the IBOT president Professor Ejo Jide for the competition vice president, Professor Yahoo, Ẹ̀láyé Ọlá Olúrọ̀dé, Òkè Ewu Ọ̀pọ̀, Ẹ̀gbà, Púpọ̀ Ẹ̀rí, ti Ẹ̀lífà Tìdáníà, Òṣò, gbogbo àwọn àfà. Ẹ̀yin baálẹ̀ ẹ má bínú o, olóyè àtọmọ ọba ẹ má bínú o, ṣé mo ti kọ́ kí wọ́n? gbogbo ìyàwó àwọn baálẹ̀ àwọn aláwọ̀ máa